الله فيك بارك الله زادك الله علما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل وما أنزل على الملكين ببابلها فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما الشيطان الرجيم واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون وما والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقول فلو قد سوانا مسلمي أتوى لكي كيراتي غير النبي صلى الله عليه وسلم أترى بلاتك ما جكي ọlọ́pàá ìsàlẹ̀ tó kí ànàbí pánisàlẹ̀ kọ́ láàrin àti àwọn arábí àti sọ̀hábà rẹ̀ yàwó anáwọ̀ ní tọ́ọ̀kẹ̀ pẹ̀lú ànàbí sallallahu alaihi wasallam ọjọ́ tí yóò lè fún gbára rẹ̀ lẹ̀ tí yóò lè fún gbára rẹ̀ lẹ̀ tí yóò lè kó sọ́yà gbàgbà kó lè kó kan láti fi gbára àwọn lẹ́bi ìyá ọlọ́run wọ́n á sànù màmá fàdánwò kan wa kó fi ajẹ́ pé ntá máa sọ ìwé ọ̀rọ̀ sí nǹkan táwa náà máa ṣe tàbí ntá máa ṣe yóò máa sọ́kẹ́ tá máa sọ gbogbo gbọ̀nà ara wọn ṣẹ̀ sí ọgbẹ́ àjẹ́ àmọ́ ọwọ́ àfi dúnbù ìmánì ni mẹ́jọ ìmánì ti àdúnbù kúlájà kò sọ̀rọ̀ mẹ́jọ àpapẹ̀ lórí gbúwájú rẹ̀ ntẹ́nà kọ́ wá fi ilẹ̀ tàbí wá pọ̀ náà ọba mẹ́sà bá ní kọjú bá ṣe ń fi lọ la hawla lana wala quwwata illa billahi al-azim ní ìjẹjọ́ à ń bọ̀rọ̀ bọ̀rọ̀ wípé alìjẹ̀nú èsẹ̀ dáàmà bẹ̀rù alìjẹ̀nú èsẹ̀ kí ni o èsù èsì ìsẹ̀ dáàmà bẹ̀rù ṣùgbọ́n afẹ́ mọ ìpìlẹ̀ ibi tí a sọ̀rọ̀ àti ti dá wọn a ṣàlàyé ìpìlẹ̀ bí ó ti dá wọn yìí níjẹjọ a sì rí bí ọ̀rọ̀ mẹ́ta tó wá lórí ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta náà ń padà sórí ẹ̀yọ kan náà ni a sì clear hadith ìyàwó aisha náà tí wọn muslim gbà wà wípé khuliqatil malaikatu min nurin wal jannu min marijin min nar wa adam mimma wusifa lahum. bákan náà àjọ yẹ wá wípé nínú èdè Lárúbáwá gbogbo ẹjẹ bá ti rí ìwẹ̀ ẹ̀hànà ìwé ẹ̀hànà lára rẹ̀ àrìjànú náà ní kú ni o èèyàn ní kú ni o kọ́dà kọjá rẹ̀ kó ṣèyítọ́ ni àmọ́ ń pè lédè lárúbáwá kí ni wọ́n ń pè o. àwọn akẹ́rẹ́ rẹ̀ ń jẹjọ pé ibi tá a dé ni wípé alìjínú zawatun mutamayyizatun bisifatiha wa haqa'iqiha an sa'il makhluqat aljannu abaraniya ṣùgbọ́n ìjàmbá wọn yàtọ̀ kúrékéré sí tọ́mà nàbí adama àṣẹlẹ̀ lẹ́yìn náà àìsàn kílíà wípé ibi adétó nìyẹn wàlìjínú yàtàṣàkàlùúnà wàyàtàṣọ́wàrúnà wàyàtàmẹ́fàlúnà aljannu wa máa kú òmùwà àwọn ọmọ ìpìlẹ̀ wọ́n bá wọ́n wọ̀ ibi adé gan bìí àwa ni sáà lẹ́rì lórí nǹkan sọ yìí sáà ṣe gbẹ́yìn o jẹ́mọ́ ẹ̀jọ́ bẹ́ẹ̀ nìkan bá bóde nísìn tí ń fò kí n dúró sẹ́nu kálí òwe àti dókítà ti ẹ̀ sọ fún un nígbà tó ń pàwọn náà gbàmọ́ ẹ̀bọ̀n lóòrùn alikilere ó ní tó bá ti jẹ́ òun aago kan bọ́kọ́t after one ẹ̀ ń bá fòkè ń bẹ̀ bó ń ṣe ń fòkè yọ̀dọ̀ màlìjẹ̀ náà ah! àwa ní ọ̀dà tí a tó ti gbọ́n ní ìkó kí ni káàkiri òbí fún ẹ̀sìn àfọ́ àpẹẹlẹ òní ẹ̀ ẹsẹ̀ tí a ní òbí àlàáfíà wà ó aléfo ṣùgbọ́n àkẹlẹ́fo làfódànà òní fún ìṣe àgbọ̀ àjẹ́ náà ni so o lè fún alẹ́ rí mẹ́rin ẹ̀wà jẹ́mọ́ mi ń tó kéwú ṣé ojú òtún náà ti ní àtìlẹ́rẹ́ àwọn ìgbà náà ni a sọ àwọn òkú sásọ ayẹyẹ ẹgbà àwọn abẹ́rẹ́ à ah! ẹ̀nà àbákẹ́rẹ́ ṣùgbọ́n mi ò máa ń ná ó bẹ̀rẹ̀ ẹ̀rí ni ó yóò ṣe kí ni ẹ bá a example ló ń pa àwọn láti àgbàtò ká lóko ìgbà kọ́ra pàlọ́ ọbí iṣẹ́ ọkọ̀ kan ti ẹ̀tọ́ wò ọlọ́mọ kan wá bọ́ lódò ní oṣù mọ́lúdì tọ́ba ní talẹ̀ yẹ mí jẹ́ ẹ̀rí mi ṣe ìgbọ́rọ̀ ti yá mi lọ́wọ́ mi láwọn ẹ̀ máa ń kọ́ lù mí máa ṣe àrí pé bàbá gẹ́gẹ́ أخبار النبي محمد أخبار dúró tọ́jọ́ pílà rẹ̀ foundation rẹ̀ ibo ni a máa lé àkàbàrò ànábì wí báyìí pọ́lọ̀ ń sọ fóun báyìí ni kìí ṣe ṣé wù mí wí ìsásùn mi wí kọ́. dínú tulili fatali asaru ni imali mahi ya tulili. báyìí ànábì wí báyìí ẹ kíkú orí ni. látọ́rọ́. jìnà sọ ìwù àwọn àfá àti kójọ èyí tí a fi pàmò ọ̀nà bí mẹ́rin pé ń tọ́ ìfù rẹ̀ wọ́n ti yanjú ẹ̀ látàrọ̀ bàbá àfá aládìí ìfù bàbá ti mú ọ lọ́tà ó sì máa dẹni ẹ̀yìn látàrọ̀ ọ̀nà táwọn lórí ẹ̀dẹ̀ kó tó akáwé rẹ̀ lẹ́yìn pé Ògbómọ̀ṣọ́ já Ìlọrin mọ́ ọmọ báńkì. kéèyàn máa fọ́ bí sọ̀rọ̀ ẹ̀sìn bó ṣe nínú ẹ̀ ṣàpẹẹrẹ ẹ̀ fún. fàrà yìí tó náà. ṣùgbọ́n ẹ̀sìn tánàbí ìwé láti fi kíá ẹ̀dàkùn ẹ̀ńtọ́ fẹ́ rìn tó sì tọ́mọ àbàdàn wá bì tí èkó yé wọn náà bílẹ̀ kọ̀ọ̀kan àti àgbẹ̀kọ̀ ẹ̀ akátọ̀ fún wọn gbogbo wà kọ́ ọ̀gbìn polówó polówó kọ̀ọ̀tà sí ẹni rìn lọ́sàn bá wọn ẹ̀dàkùn ẹ̀ńtọ́ bá tún kọ́ lọ sí wọ́n kún ẹ̀sìn náà. ọlọ́run bí ibà ó ní kò lè bára nàìjíríà wí náà. ẹ ọ ní àdìs mọ bẹ́ẹ̀ tún ní ìsìn o àdìs eléyìí táwọn ọmọ yẹn ọ̀gbìn yé kèé sẹ́yìn àbàdàn ní ìgbà wí o. فالرأي ليل والحديث نار فالرأي ليل والحديث نار wọ́n ní ọmọlẹ́yìn ànábì arábàdà dáhùn. àwa ni amẹ́rì wà nù alukur'an ẹ dákun mùsùlùmí eré wo ni ọ̀ràn mi létí àkọ́kọ́ àmọ́ àjẹjọ́ ipe èso a máa tí ó sì wà tí wọ́n sì rí ẹ̀rí àkọ́kọ́ náà láti nà alukur'an aláwọ̀ ah. ṣe pèèyàn fúnra yìí bí ọba ti sọ gómìnà máa ń ṣe ẹ̀rọ gírí agbádọ̀ ọlọ́run agbádọ̀ ọlọ́run naam ọlọ́pàá mi sínú storage in five thousand litres. jọmọ àrètí bakalofik ẹ̀rí àkọ́kọ́. ìgbà tí àwọn rọ́ìṣì kúra wọn jọ tí wọ́n fi ń ṣe mítì lórí yàrá. no ẹ̀rí àkọ́kọ́ ẹ̀rí ló ń dàgbọ̀tà àkọ́kọ́ barakallahu barakallahu fi ogun badiri nígbà tí ṣètò wọn bá wọn aláṣúrò ti mẹ́rin sùrọ́kọ̀ ibn malik ibn jurisham àkílẹ̀ ilé ẹgbẹ́kùn ọwọ́ ta lè ṣùgbọ́n ìjọ náà lọ́hùn ta lè ṣùgbọ́n wọn mú rọ́jùrù náà mùṣèkì ọ̀kan náà mùṣèkì nígbà orí jùbìrì ìlú tó dé àdàmọ̀gbọ̀n sọ́mọ̀tọ́ kí ni ẹni tó múlọ́wọ́ tẹ́lẹ̀ ń sọ fún sùrọ́kọ̀ ebe olóòrìn ìsan máa ń lọ ó ní ní àrọ̀ máa ń látàrọ̀ ó náà ẹ̀rí tí mo rí ta lẹ́mù tó bóyá tí mo tún ti bẹ́ lọ́n kó jẹ́ kújọ́ tí ọba ayé rẹ kí n tún adé láàbò ara. eléyìí oorun yòókù oorun yòókù. ìbírí lù rè é yọ ọ dáwọ́ lápá sọ ẹgbẹ́ lọ́mọ wáìtì kan sì gbọ́n díẹ̀ tó fi ní satanism lẹ̀sìn tó ń mú ṣe nítorí pé bọ́lọ̀mù náà bábára ẹ̀ bá ni tí ò lè tú lásìkí sẹ́mà ká lè dà ṣẹ́gbọ́n òru ni ọ̀rí wọn ó níjọba kan lòun náà tó náà tó lọ́mọ ogun ìyẹn tí a amẹ́ríkà jù wa amẹ́ríkà jù ni bàbá yìí bá ní gbé wọn náà ọlọ́mọsà padà sàfà lẹ́sùn lórí àwa fẹ́ bọ́ sínú súnà sáà lẹ́nu nínú súnà wípé èṣù lè wá báyàn yálà láwò rẹ̀ èèyàn ni o yálà láwò rẹ̀ ẹranko ni o mo sì ti láàmà kílíà kankan tá a bá ti ń kílíà rẹ̀ á jẹ́ àmọ́ ọ̀nà wípé kì í ṣe pé wàá sí ìfẹ́ sọ wá di ibo màá dàgbà tó fi wá di wípé ìwọ náà lọ fẹ́ mẹ́ta o ilẹ̀ tí kò kọ́ lẹ̀kúlẹ̀ ìgbẹ́rẹ́ wá mú búrẹ́dì jẹ ní pẹ́sọ́ àṣù ti sọ wọ́n ti ní gbogbo ẹ̀ ló kù bá lè sùn ní ọ́ ìyá áfíríkà wa mẹ́rin gbogbo ilé ìwọ̀n àwọn ẹni ìlú àwọn gbọ́dọ̀ gbọ́dọ̀ fi gbádìsì gbọ́dọ̀ jíìsì kọ́ọ̀lù ádámà nínú tèèyàn bẹ́ẹ̀ ni fúrútù sẹjọ́nà àlìjẹ̀nù a kì í gbọ́ kì í gbà alágídí ikú lọ́bàdé ọ̀rọ̀ ni mo ti ń kírun lọ mọ́júmọ́ lónìí ẹ̀dá kò jẹ̀máà kí ló wà pé òfin sórí ànínábìrì wọn bá wọn ó tún wá bá fi astoril maqam tó dáa jù pẹ́dà máa wà níwájú ọlọ́run bóòlù sí wájú bábọ̀ lójú oru tí wọ́n jọ kwara ọba ní ọ́fíìsì kwara ọba ní kwara ọba ní ọtọ́lẹ́tì múra ní o múṣe kí o nígbà òde kí ìlómúdé yíè kí ó ń sí ọlọ́mú ah. èso ní ẹ̀yìn èso ah, ọmọ sí rí ó fa amkanilè lọ́wọ́ mi ọlọ́mbàjẹ́ rí gbámú mo mú falawla anni tàdàkẹ́rù dáwọ̀ tà áhì Suleiman tí è bá ṣe pé mo rántí àdúà tí ànẹ́bù sọ̀mọ́ ti ṣe ṣáájú jẹ̀mọ́ ọ̀rọ̀ mi sọ̀mọ́ náà á fọ jẹ́bẹ́jẹ́bẹ́ ọlọ́ndẹ̀wò ọgbà lọ́wọ́ ẹ̀ ta ló lò tí ó gbọ́ láwọn kí ló ń tọ̀nù dáwọ́ àfi kẹ́rì ó ti súnmọ́ mùsùlùmí sẹ́ tọ́bẹ̀ sọkún ní ìsìn tí ò nà ń wí o ọlọ́run fẹ́ fi ìbànújẹ́ ń súnmọ́ rẹ̀ ni ìwáyé fi ń lèmi àtẹ̀yìn kì í ní ìsìn pé wá bá wò sàn. ìsìbírí lìkú límùsí bàtì wàtàjà ládì. dákun ìsìbírí lìkú. أن الضر غير مؤبدي واعلم بأن الضر غير مؤبدي يكشف في غد نواب تنوب اليوم تكشف في غد نواب تنوب اليوم تكشف في غد نواب تنوب اليوم تكشف في غد fàkúndìrì lè kó límùsí bá ti wà tajà ládì ẹni ìwà aláàdúgbò tó bá dé láyé ìwọ fi sùúrù pàdé rẹ wá sọkàkín sọkàkín. واعلم بأن الضر غير معبد واعلم بأن الضر غير معبد. lọ́rẹ̀ẹ́ mọ̀ pé ìnira kọ́ lọ títì ọmọ kan parẹ̀ láìpẹ́ yìí ní oye yìí ń bẹ̀ torí pé fẹ́ẹ̀lì lọ́ba sì lọ gbó gozo ọ̀gbẹ́ gozo. dáadáa kọ ṣé bí n táwọn àgbàlagbà wí gan ni pọ́nmọ tí yóò kù ọjọ́ kú wọ́n. ó fèrè ayé fèrè ọ̀run. wàhálà bí i àná dùn rọ́pẹ́ ìlú mọ́ àgbáyé. gùnà lọ. ó tún gbọ́ gùnà lọ yéèrè ó sì ọlọ́run mú. ẹ̀rù ọ̀bà ó sì mọ ibi tí ń lọ o. ṣé iná gbójúmu lọ́dún èṣù ẹ ìyún ni ó jẹ kẹ́ ẹ mọ̀ wípé ẹ̀dúró déédéé ni o kò èṣù ò lè pọ̀ lójú kò ní pé ẹ̀mú ti ju ẹ̀ kò lè pọ̀ lójú nítorí pé kí ni kọ̀sàyà àfihàn tó fẹ́ kó nú ọkọ rẹ̀ kọ̀sàyà àfihàn àfahàn tó lọ fi àyà àfi tiẹ̀ sí. Si àwọn ẹni mi nìkan ni ọlọ́run dákun jẹ́ àwọn náà wọn ẹni àyàfi. níwọ̀n ti ń lọ tí ń wá ládàáwò ilé ayé yìí tẹ̀núbùlì ìyàwó náà ó lè wádọ̀ rẹ̀ lónìí tẹ́kṣífù fi gọ́dìn ó tún lérí mọ́lọ́la tí ó gbàtọ̀ wádọ̀ rẹ̀ yìí ọ̀dọ́ kan ló ti kú o tí wọ́n dùn ló ń gbà ó tún ìtún pàpàrà ọtún lánú lọ́sẹ̀ pé mùsùlùmí ẹ̀rù gbọ́dọ̀ máa bà á nígbàtí bá ń bẹ́nù nira jùgbàtí bá ń bẹ́nù dẹ̀ra lọ òun náà tún gbé bọ́ o nígbàtí bá ń bẹ́nù dẹ̀ra sẹ́ ẹ̀rù gbọ́dọ̀ bà á jùgbàtí bá ń bẹ́nù dẹ̀ra lọ ah, torí pé ti ní fa inna máa lè rún síri inna máa lè rún síri ṣùgbọ́n ọ̀run ni yóò ó ṣe náwó sílẹ̀ orí ó tún àwọn sílẹ̀ orí gbogbo ẹ̀sà ń dún yìnyín yìí à ẹ̀rù tó bá yẹn o oúnjẹ oṣù kan lé oúnjẹ oṣù kan lé ẹ̀rù tó bá yẹn o anabi wa ń ṣe báyìí olóhùn wa ti àdúrà tẹ́lẹ̀ bí Sulaiman wípé ìjọ tó lọ́n dọ́là rẹ̀ padà fún olóhùn ọba mi táyé parẹ́ ni mo tọrọ báyìí ń wọ̀n fíìntì ọmọ lọ́tí ọmọ wa báyìí kí ló ń bí àdúrà rẹ bọ́dọ̀ wò ni ó stamp ẹ̀ fún wọ́n sẹ́kẹ́ yóò ó stamp ẹ̀ fún nínú riwaya mi anabi sàsánà mi ní hadith abi darda àwọn tí a ń wò jọ náà ti ń kírun lọ àbí ọ̀nà ọ̀rá yìí yóò ti káwọn padà yóò sáyé na ọ̀rá yìí ah ọ̀sùnmọ́ ah, mi bí ọ̀nà àwọn ọ̀dọ́ mi ṣètọ́ mi àwọn ọ̀dọ́ أعوذ بالله منك bí ẹ bàtà kòtò dáhùn aláàánú kàbílà náà ti la ká dáa fún ọ tí ọ bàjẹ́ fúlọ́ọ̀sì kùtù lọ a títà níbi fi wá kírun tán àbẹ ní oṣù ọlọ́run n tó ń wí lórí ìrìn àárí kò wíru ẹ̀rí bẹ́ẹ̀ lọ́nà wọn ló tún ká padà ànábì lẹ́sùn lò tó wá bàmí òtọ́ọ̀gì kan ní wẹ́sùn lò tó dé o kọ́dà ń tó gbé lọ́ọ̀dá o ògùn náà búrò náà tó kó wá o ṣùgbọ́n bí mo ṣe ń nawọ́ ọwọ́ mi ò tó bẹ́ẹ̀ ni orí ẹ̀ ń sá sẹ́yìn padà ṣùgbọ́n bẹ́ẹ̀ mú sọ wípé àwọn tóbi lámàkọ́ lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta ta ní ń wí àkọ́kọ́ ànábì kọ́lọ́ o ta tó sọ lẹ́ẹ̀kejì ẹ̀dàkọ́ ẹnu wo nìyẹn ti sọ pé àwọn tóbi láì tó lè tó tànàbí nípa adé lẹ́ẹ̀kẹ́ tí òtún ọlọ́run bá ní àlẹ́ anukabila náà ti là mọ̀ sọ ọdẹ tí ó jìnà sí kẹ́ ọlọ́run mo ní gbọ́n bí kò dáhùn ẹ kìí ṣe pé yóò fojú ànàbí rí kúri kó lè dẹ̀sẹ̀ fẹ́mi àti ni ramata ni jọfin àwọn olùgbọ́ wà lórí eyu nígbà lè ṣùgbọ́n gbé fọ́tò rẹ̀ wá bá lórí irun ká lè máa sàwùsùbì láìní sàwùsùbì láìsàn bóde tí wọ́n gbọ́ sàwùsùbì láìní yóò kó bọ́ọ̀nù fífọ́ o sàwùsùbì láìní lànà bí n rí o kò pè kú òmí má sọ̀rọ̀ mí ìmá o sàwùsùbì sábàjá wọ̀ ọmọ tó ń torí ẹ̀ sọ wọ́n bá máa o nǹkan míì sí ọ fẹ̀fẹ́ kan náà ni àwọn tó lẹ́ni ìwà náà sàfà káwò tó wá kà sí pé àfà àlékún máa nì ní àwọn ọmọ tí sáwì bá kó tún lè dẹ̀ sí náà ni tó mu mo ṣe wára mu mo bá rántí àdúrà tánàbí Sulaiman ṣe pé àníwò ọlọ́run ọba ọlá tó fún mi tó ní fẹ́lómi ìrú ẹ̀ mà ó ní mo tọrọ kí wàá lọ lọ́rùn. lọ́wọ́n àdéhùn tó àkè Suleiman làrọ̀bọ́tù bisáàrìyàtì ní ìsàwárì masjid ìbá sọ́mọ́rọ̀ òkú kan òkú mọ́sálásí yàtàlá abu inú wáyà mi yẹlẹ abu bìhí sibianu ali madina gbogbo ọmọ wẹrẹ ní madina bàbá máa fi síé ní ẹwẹ jésù ẹwẹ òru rẹ ẹwà pa rẹ àwọn ibi lòun o ìbá sebẹ tí ilé ọmọ bá ń bẹ tó bo yọmọ rí ṣùgbọ́n àdúrà nàbí sùlẹ̀mán náà mọ̀ràn tí kí wọ́n náà nàbí àdúrà tàbí sùlẹ̀mán sí àwọn àfáà ni yóò kílẹ̀ àṣì àtàbábọ́ síbi kíṣọ̀ jùbìrí ọlọ́run jùbìrí òní ẹ̀ ọba ń bá nàbí ọ̀rẹ́ mi yóò kọ́ ọba ń bí ń béèrè o ọlọ́run nífẹ̀ẹ́ ànàbí pọ̀ riwaya kan bẹ̀ tọ́nà ọ̀rẹ́ dúdú sára bí ìjọ kan wípé bá ń bí ànàbí lérè wípé kí ló fẹ́ kí n ṣe fún màrí àmì ìbẹ̀rẹ̀ náà ni o a dìde àdíìsì ìjọba ya insha Allah ayé sọ́rí ẹ̀yìn ọlọ́mọ̀mọ̀ bí ọlọ́wọ̀ sí bí a náà bá wọ̀ sánú pé ń bọ̀ fẹ́ láìkí àmì náà àjẹ́ náà ni sí yẹn àwọn ilé rẹ̀ jì ṣùgbọ́n wọn ò fáwa níyọ̀ndẹ̀ hmm wọ́n ní bọ́lọ̀ ń bá sọ pé kí ló ń wú ọ̀sẹ́ wọ́n lè rí mi lè dakọ̀ nǹkan mi o ọ̀lẹ́ òní ó lè rí bẹ́ẹ̀ o ẹlòmíì lè ọ̀dà kílẹ̀ yóò wì bẹ́ẹ̀ bá rírú opportunity rẹ̀ alìjẹ́nà firdaus firigini firdaus opportunity náà. ẹni ó rí gẹ̀ẹ́rí kò sílò rọ̀bíyà alásìlámi hmm. kò sílò charles yẹn wá bẹ́ẹ̀ kò sílò anábì náà sì sídá lóhùn rọ̀bíyà ọ̀pọ̀ ogun kẹ́ẹ̀tì látàrọ̀ dálẹ́ yá àdúkù lẹ́nu ọ̀nà musa sálámù tí wọ́n fẹ́ pè wédú ń bẹ̀lẹ́ ìgbà náà mọ̀ sàpẹ́rẹ́ ní o mọ́sàdúgbà kó mẹ́fẹ́ pami yóò máa ṣe bòkínì títí títí ó ń kálukú ó kíṣà ìwọ́ba lọ́lé rọ̀bí ó tún wá kù sẹ́nu ọ̀nà ń sí ọlọ́run kí ló tí mo fi lọlé ó lọ ọmọ wá gbọ́ wúrúwúrú nù lé tí ó bá ti pẹ́ pẹ́ ànàbí yẹn sọ̀rọ̀ ó tún lè nídìí nǹkan mi méjì wà ní máa pín sí orí wúrúwúrú ló ti sùn lọ́jọ́ mi ìgbà míì sì ni ó lè padà má gbọ́ wúrúwúrú mọ́ tí a lọlé ànàbí ò nídìí mẹ́nu ànàbí wà á wù pé ah, ah, tí wọn náà ní bùkátà tó rẹ gbé láyé ló á dùn ẹ lẹ́tọ̀ báyìí jẹ̀mọ́ ẹ̀mẹ́sì gbọ́ àríbímọ̀ ah, náà yíwọ́ ṣéwù náà lọ́sọ̀bá nǹkan ọ̀gánú ẹ̀ṣẹ́wù lè gbogbo kò sí tẹ́ ẹ sí fún wa bọ́ ọba ṣe sí dímọ́ tó sin bàbá tó bẹ́ẹ̀ ni tí ẹ ó sì dáa tó ó ń kálukú wá ń sáré ẹ̀ǹtí ó sáré pé sí ọ̀sán àwọn sáwọn ilé àná oníkóhùn sáré lọ tẹ́ ìjà gangan nǹkan tí a wù gbà ohun èlòmíì ló ṣé wẹ̀dá èmi ní màá se o ibi tí yóò kọ padà bàbá ń sẹ́wọ́ sí pé ó padà kọ padà ní ọ̀rọ̀ agiri sí bàbá pé kí ló dé ní wọ́n bá yín tútù kòtò kí n bá yín tútù kòtò ní kí n bá yín mú lọ mú kí ni lọ mú kí ni lọ ibi mọ́nà ẹ̀lẹ́ ọ̀gbọ́n ọ̀sẹ̀ ibi mọ́nà lẹ́nu àlà ibi mọ́ sí wọlé lẹ́yìn o ẹ̀mọ̀gbọ́n àti pákéjì ẹ̀fọ́ yín náà wàláì wàláì téèyàn bá mọ kéwù tòótọ́ ẹ̀rú ọmọ bàrá ti máa wọ èèyàn sí ni tóró ti mọ̀ pé tí wọ́n èmú èèyàn sí ni iwájú tó iná ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ni òfin pé ọmọ òyìn ẹ̀lẹ́rú ó ti dáràn àkọ́ náà jí ó ti dáràn annabi sallallahu alaihi wasallam inú ẹ̀wà dúdú sálẹ̀ ọ̀kàwé àá ah, Rubiya, sẹ́yìn náà tún yìí èyí tó bá wù ọ́ ní obìnrin owó rí gbà inú rubia bá dùn rubia ní ó ń ṣe ọlọ́ má jẹ́ nǹkan júdà àmùhílì ni òfin ah. ah. mi ń gbà díẹ̀ tafakar fi amri jẹ́ ronú sí rubia yìí lọ jọ́kìnní jọ́kìjọ́kẹta olóhùn ti òun wá dínú wọn ni ah nǹkan àbí ọ̀wà fún mi kẹ́kẹ́ ọ̀run bí mo kú tọrọ ayé yọ ọ̀tà ni jẹ́ n sọ pé àlìjẹ̀n ni ó fún mi ànábì ta ló sì àlìjẹ̀n náà sáàmì lórí olùpèpè lọ sáàlìjẹ̀n náà lànàbí kò lé ẹ̀jẹ̀ ló fún yẹn usman mazurun èèyàn dáadáa ni kò ń ta yẹ́rò ń bọ̀ tó táyé mọ̀kànlá tó wá bá nàbí káàsì àsálàmù àní mo fẹ́ bí sí tọ́lọ́ lọ́rùn yọ̀dá fún mi kí n tara mi lọ́dà kí kó kí n mà pé kò sí nǹkan ọmọ mi jẹ́ lẹ́bẹ̀ẹ́ mi wà mi ò rí mi ah, ni kí fẹ́ yìí rọ̀bí Usman gbogbo tí a bá ń pè ní nǹkan lòkẹ́ ẹ̀bá méjì ẹ̀ẹ̀tì ẹ̀ní bàkan mi kọ̀ méjì ń Abu Sa'ib ni ọmọ ń pè àbí wàá níyà Abu Sa'ib àbí dìímà hmm. laqad kharajta minha walam taltabis minha bi shay ó sì kú ònú ilé ayé lónìí ọ̀wà sínú ẹni tí wọ́n pèpè ọ̀wà rojọ́ pé bóò lè ṣe kílè ìjọ lálìkì àmọ́ òun ní dúkìá kan tí wọ́n bí ọ́ ọ̀rọ̀ fi ayé òsì yí ọ lọ. Hmm. àbàtí ìfúlọ́tọ́ ó má di ìbùlọ́dá wà láàlẹ́ pé ìsìnkú rí ọwá dátọ́ lọ́rin kò rí yòrò náà párá tí àwọn èèyàn dáhùn ó ní àníyàn lákàlìjẹ́ náà ọkọ̀ mi okú bó ṣe ń sáájú mi lọ àlìjẹ́ náà ó kú pọ̀ tí wọ́n máa àlìjẹ́ náà fanadọ́rọ̀ sàṣálà nadọ́rọ̀ gọ́dọ̀bìn nadọ́rọ̀ tagọ́dọ̀bìn àbí ìgbà wo obìnrin níwọ̀n bínú gbéyàwó mẹ́sàn-án ìwọ́n máa àjọ̀rọ̀ kí ni tó fi mú ọmọ kóṣù lọ́mọ àlìjẹ́nà ó ní ànábíà sọ̀hẹ́bùk wà fàrísùk ẹn tí èyí ọ̀nbà kọ̀ọ̀kan tí ò ti tàyé rò tí wàhálà bá tún dé tí wọ́n fẹ́ kojú ẹ̀ pẹ̀lú wàhálà inú ọ̀jọ́ gbọ́wájú lọ́wọ́ ànábì ní mẹ́wìí bá mọ́ o fa inni rasulullah ilaykum la adri ma yuf'alu bi èmi ọlọ́run rẹ̀ sí gbogbo yìí o ń wọ̀n mọ́rú ọ̀sẹ̀ tí wọ́n fèmí náà gùn lálẹ́ kìá mọ́ o mọ́ràn ní sẹ́wù ló wò fìyín ó lò wò fìyín mú ẹ̀dàkùsẹ́ ìlú rẹ̀ dá ẹ jọ ṣé bí sìkàmù lọ́la ń jọ ń ṣe àbẹ̀sẹ̀ ní ìyẹn tó níní wọ́n ṣe sáwọn àpẹ́mì ò lé ìsìn náà tí ò wájú ọlọ́run mú bàbá àti gbàpẹ́ ti kọjá bẹ́ẹ̀ ebi ti sọ fún ọpọ ọlọ́dọ̀gbọ́n ọdún báyìí tó ń ti sáàkì mẹ̀lẹ̀ kí n ti máa kọsẹ̀ ibi ti mẹ̀lẹ̀ wọ́n sí wọ́n á kó ilé ìtìmẹ̀lẹ̀ wọ́n tún òní ni wọ́n wọ́n á kọ́ wọ́n abúlé bàbá láti bí ogún ọdún sẹ́yìn mọ́ sáàkì láwọn èèyàn tó rọ́ àmọ̀ wà ríre bẹ́ẹ̀ sì ni bàbá máa ti ń ṣe o nígbò tí ọkọ̀ lọ́wọ́ bá àlìjẹ̀nù àmbọ̀ bóun ní ẹsẹ̀ ìmọ̀ ẹ̀ lọ́wọ́ bá àlìjẹ̀nù àmbọ̀ kí ló pilẹ̀ lọ́dún bàbá àti alẹ́ Yorùbá yìí kí ló pilẹ̀ rẹ̀ àmbọ̀ bóun ní bàbá wa ṣe máa kẹ́kọ̀ọ́ sínú ọgbà wọ́n àgbé ní ilé ahoro yóò máa wọ́n wò pé sóúnjẹ yẹn fà tí ọ̀fà ti fà kọ̀sáré jẹ̀ nù yóò pa kẹ̀kẹ́ ha àbọ̀ ń bẹ́ àtò ògbó ẹ̀. ẹ wọ́n mú èsù lọ́rẹ̀ bọ́ọ̀lù èsù na lọ́rẹ̀ ẹ bàbá wa kan bẹ àjogúnbá ẹ̀kú kan lé ni kọ́dà ẹ̀kú máa sọ̀rọ̀ àásọ̀ بعون من الرحمن إن كان في العمر بقية إن تكتا وانبلون نويبي ساويني àdánwò tí wọ́n mọ̀ wípé ọ̀fẹ́ kálíjẹ̀ náà wọ́n fi dáa ni dákò sọ wa ń bẹ ìwọ nìkan lọ́ọ́ mọ̀ báwọn ọwọ́ wa bàlà wọn máa wí lókùtà wà ń bẹ lọ́nkọ́ bọ́ fi kà á àwọn ti yí a bíọ́n nínú rahman nítorí wípé àgbẹ̀sẹ̀ kúrò lójú ẹ̀sìn ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallama. anabi ní ìpèrè o ẹ̀jẹ̀ ń sálọ anabi nìyẹn kí wọ́n ní tẹ́lifísì náà máa ń tọrọ tẹ́lifí ọ̀fẹ́ ṣe ọlọ́ni jubilee lọ́rọ̀ ìkọ́rẹ́ mi anabi wa bá ń bílẹ̀rẹ̀ wípé inú mi ń dùn sí mo sì yọnu sí kó mú nǹkan nù méjì sọfẹ́ jẹ́ anabi ẹ̀rú akíni tó máa nàbí ẹrú ànábì ni ṣùgbọ́n gbogbo bí ó ṣe lùgbèsè ayé rẹ̀ bẹ́ẹ̀ tí òrìta yìí ròní àbọ̀fẹ́ jálìjà ànábì ọba ni. jẹ́mọ́ ibi tọ́pọ̀lọpọ̀ ti forí sáré o ìgbàládé o bá ń bi ànábì mi sẹ́ ìtumọ̀ ànábì ni wípé síwọ̀n náà kúrò ànábì ìwọ́n sì ń pàṣẹ ní ní Mẹ́dínà yìí tí sì ń dé ogobi tí ń dé yìí kọ́kàn wò sùsùn pé náà sáwọn kìfìrì tí a tó kó ní ìsìn ní ẹ ọ̀dá ẹkùn àbẹ́yàn sí máa mú sìgá ọ̀bọ̀ ẹkó 50 làpọ̀ ọ̀tún mi ń bí 50 làpọ̀ òsì ń bí báyìí ẹ gbé odó lẹ́yìn ẹ̀yìn kọ̀ọ̀kan wọn iye tá a jẹ ní ọ̀sẹ̀ yìí ogun lẹ́yìn wọn ṣé ẹ mọ̀ pé ìyẹn àgbàlagbà kí lẹ wí kí lẹ ní ọba máa ń forí bíbẹ́ sí ọba kì í mú jẹ iyì tọ́pọ̀lọpọ̀ ti dùn fún un sàárè fún un lónìí inú ọ̀tàn náà láti bá pé àrọ́mọdọ́mọ ọmọ ọba lọ́yọ̀ọ́ rí ọkà òṣùṣù wípé a. Ah, ọmọ ọba ní òkè tó sọ báwo ọwọ́ ara bọ̀ ló ti lọ mo ti ẹ̀fẹ́ mọ́ ti bẹ́nu rẹ̀ ọ̀nà ọmọ wa wọ́n sì lakùn ẹ̀dàkùn sí yọ́ jọlẹ̀ ti bẹ́nu ẹ̀ wọ́n sì wọ̀ fún ẹ̀bọ̀lẹ́ ẹ̀dàkùn ẹ̀ ń wí dà lónìí tẹ́lẹ̀ kan bá ń sa ìdánilẹ̀ tẹ́ ẹ̀wọ́lẹ̀ kíkù ní ojú wọn ni wọ́n lẹ́ àwọn ẹ̀ka ti ìfurasí ìsásùn náà gan ó bẹ́ẹ̀ ṣe ka kùnú ojú tó nǹkan kò sí ọkọ̀ yóò nǹkan kò lè ṣe o wọ́n bá pápọ̀ lórí ní kó tó lọ ọkọ̀ lọ́ni anábì wa ń sọ ń jọ náà lọ́hùn fújú rí pé à mo ẹrú fọ́lọ́run rẹ̀ ṣe wọn bí ba fẹ́ jẹun kèé jẹ mẹ́yìn ṣe ń jẹun apure watermelon rẹ ọ̀gẹ̀dẹ̀ rẹ àmàlà dúdú fùfú bọ̀kọ̀tọ̀ rẹ tọ́kì pẹ́ẹ́yò yóò sì jẹ́ gbọ́ ẹ̀tàn yóò máa mú kọ̀ọ̀kan báyìí ìbájẹ̀sí ní kọ̀ọ̀kan ọmọ agbọ́ ìdìkudì láàdìrú kùn ó ń bòdèké ìtúwò olóní tí kọ́sọ̀mù náà yẹ ẹ̀wò ìdìkudì sẹ́ ó ń bòdèké ìtúwò ní ọ̀dà gbogbo àti ajẹ́ náà dàlé ni àwọn tí a máa sọ pé ń bọ̀ jọ láàrin wákàtí kẹta àwọn èèyàn ó sì ọrùn báyìí nínú oòrùn tí gẹ́gẹ́ náà máa ẹ̀tí ẹ̀tí ìkùnú wọn lónìí ọ̀dọ̀ àbúgbò ẹ̀tí mọ̀ ọ̀nà là èyí ti kọ́sì wọn ti kọ́sì ìdá mi bójú ọ̀nà lọ́nu àbí ìmọ̀ wa rántí àdúrà àti ànábì Suleiman tó ń sọ fọ́nà ọba rẹ̀ wípé ọlá tó fún mi mọ́tò fẹ́lẹ́ omi ní rẹ́mà tí àlìjẹ̀ mú mi bá sẹ̀ báyìí tí àbí sọ̀rọ̀ bá dásẹ̀ rí ààfún èèyàn mọ̀ wípé gbogbo ẹni tí ọba fi ara sin sọ́dọ̀ ọlọ́run ọba ó ṣòfò láyé sí tẹ́yìn gbẹ́gẹ́gẹ́gẹ́rẹ́ o lè kọ́wọ́ mú mi wọ́n fi etí rẹ̀ so fetí so yọ máa bẹ̀rẹ̀ díodí o yọ máa gbé dákọ̀ ẹ bá ń bẹ̀rẹ̀ mí ó lẹ́mọ̀ láàbọ̀ aláǹdẹ́bí ẹ̀jọ́ ìlúwọ̀n sáàkì gbé yọ́gbọ̀ láwo èyí tí a sọ tí a mọ̀ kéyì àrọ́mọdọ́mọ tiẹ̀ ni wọ́n á ń dún níbi ẹ̀kú lẹ́kùlẹ̀ dájú tiẹ̀ ọ̀lẹ́ àwọn bá aṣọ ẹ̀yàn ọ̀rọ̀ jẹ́ ń sọ ní o confam di ilé kúlẹ̀ tí a kọ́ wò wò mi rìkọ́dù ẹ̀ ń bẹ̀rẹ̀ mi báyìí mi ìdílé tí a ìláyé ẹ̀kú ẹ̀kú tó ń sọ̀rọ̀ kọ́ àgbà bá fẹ́ fẹ́ẹ̀lì báyìí ní sùtà wọn lọ bá pẹ́ ẹ̀kú dájú mi àgbà ńlọ sí skul ni ẹ̀ omi kàrí kàrí kí wọ́n má fẹ́ẹ̀lì o ẹ̀ dáǹgbé ọmọ àgbà ni ẹ̀ kọ́ dàbí lẹ́jọ́ ẹ̀ wá láti lu èèbò yóò sì bá kiri lọ́wọ́ kọ́ hàn ní ọkọ̀. bàbá bàbá tí wọ́n gbójúlé àti àdájú ilé tó ẹ̀kọ́ máa súnmọ́ pé bàbá tó ń wí tó tó fi ń yẹrẹ̀ yìí ó sì náà tó gbọ̀rọ̀ lánàá pọ́lọ̀ máa ń kí ẹ. wọ́n dúró kú ọkú sọ̀fọ̀ ni. ẹ̀kọ́ tó bá ń kọjá mi ó ti sì kú wọn sí ìtọ́ bọ́ọ̀ máa sọ tọ́ ẹ̀kọ́ ló ń wọ ba lòdodo lẹ́mìí rẹ tọ́ fẹ́ẹ̀rẹ̀ kan kẹrẹ dọ́gbẹ̀lì kí amẹ́rẹ̀ gbé a ah, bàbá bá mi ẹ̀kú yà ó lóòótọ́ mi. jẹ́mọ̀ ẹ̀jẹ̀ adó rere ẹ̀dá àwọn bọ̀. sàtìrí ìtànàbí ní fílẹ̀ kí wọ́n lọ́fà anábì ti gba mú tòótọ́ ẹ̀kẹ́ wọ́n ní sẹ́kọ́ ti mú náà bá ó ti mú ẹ̀ń tó kù tó lè jẹ́sẹ̀ sí i lọ́ba ní kó tó wá aṣọ mọ́lẹ̀ kí tilé tó kọ́ ọmọ wa wò mọ́júmọ́ wọ́n wá máa pẹ́ ta mú táwọn ọmọ pẹ́ mú táwa ní fi sísọ mọ́lẹ̀ rẹ̀ dọ́là anábì àwọn ọba ní mọ́lẹ̀ rẹ̀ bẹ̀rẹ̀ sí báwọn ṣé mọ̀ pé náà ní ń bẹ nínú ilé ayé àwa mùsùlùmí dóní tí ẹ fi mọ̀ ń wà wọ ẹni tí ó ẹ̀dá tó kò sí ní mùsùlùmí kankan jẹ́mi àmọ́jà ọ̀rọ̀ sí láàrin kò sí mùsùlùmí kankan tó wà lẹ́ẹ̀lọ́ rẹ̀ tí mùsùlùmí tí ò lu láàrin rẹ̀ wípé ọlọ́run lọ gba dípò bí ó sì ẹ wá máa wà ẹ máa wàláì bọ̀jẹ́ prof bá a ṣe wí wàlẹ́ àwọn àmà àwọn professor kan èyí ó sì máa pé ah ọlọ́run foríjì mi ó ìlẹ́nu kí n pélé ọwọ́ àlejò náà ní ṣùgbọ́n in ah, tí mo rí ilé ó ṣàjọ àmẹyẹ ẹgbẹ̀rún àfáà wà lẹ́jọ́ náà ó àmọ̀ wọn tẹ́yẹ́yẹ́ àmọ́ wọn ṣùgbọ́n kí ló dára wọn wàláì wàláì mọ́mọ́ ọ̀gọ́ ọlọ́pàá kan kọ̀bá bóde ní ọ́fíìsì ẹ̀ náà ni kó sínú tí ọ̀bà wá ní nǹkan míì ti ṣe wàláì ọmọ tìlà wà <laughs> ní ilé kan bá ń ta ọ́nà lórí burúkú ọlọ́pàá nàìjíríà kó sọ́ ní ẹnu wọn ẹ sì wo ìbínú ọlọ́tí ń fà sílẹ̀ lórí ọlọ́lọ́sìn rèé kọ́dà bẹ́ẹ̀ bá ti rí lọ́ọ̀kan báyìí bẹ́yàn bá jẹ́ mùsùlùmí ọ̀daràn ọkẹ̀ yóò sọ̀kọ́ balẹ̀ àpáàdìrè lórí fún un ìsọmọ̀rọ̀ sójà rẹ̀ rẹ̀ rẹ̀ mùsùlùmí níbi mùsùlùmí ah, ẹ̀wù bí yàrá tó a ṣe lò ẹ dàpọ̀ àmọ́ bẹ́ẹ̀ lórí mímbàdì náà gbangba mo ti sọ yìí kí nàìjíríà ò tó nísinmi àgbàtẹ́ ẹ bá tó pọ́n kéwúlé nítorí wípé ń jọ tẹ́ ẹ kú òlòkú ẹrú kéwúlé ẹ fi sáyìn àwọn àtẹ ìgbókùtì lónìí àgbàtẹ́ ẹ bá tó pọ́n wà nílé bó ti ẹ̀jẹ̀ pé kèsè súnà tá a máa bí àforí àfọrùn ṣùgbọ́n wọn iná ni a lọ fi gbòmìnira fún wa níjọ́ náà lọ́wọ́ àwọn tẹ́yìn ń pè ń bàbá ti yí láwọn àkà tí a kó àánú wàhálà tá a wà lónìí wọ́n tún wá ń rán ọmọ funfun wípé ẹ̀rí ń tẹ sáìnì tàfàbàlẹ̀ wà láwọn tí ń rán ọba wọn èmi ọ̀dà kọ́ wọn ẹ̀gbẹ́ iná mọ́ wọn tí a lójú mẹ́rin ẹ̀wọ̀n tó kú láyé ojú mẹ́rin ni a ní. wọ́n wá ara wáìtì wọ́n ní ẹ̀rí ntẹ́ ìsáyìn ẹ̀wọ̀ ntẹ́ ìsáyìn wọ́n á ní kíni yẹn wọ́n ní kéwù ni ó ní onígbà ah, tí sẹ́wọ́n o tún gbọ́ o tún wá bí kéwù wọ́n fẹ́ máa rán mi o wípé sẹ́yìn pọ́tà yìí làwọn lábáwá o wọ́n ní yes this is very good he will be the first prime eh, minister, for this country because he can communicate with some people nínú wọn bá tó gbogbo eléyìí ni wọn lè gbàlejò tó kọ́ ọ́ lù ú ó tún bá wá ó tún gbà àbí yóò tún gbà lẹ àti yóò tún padà eléyìí ni àkọ́kọ́ prime minister tẹ́ni ẹbẹ́ sì náà ni ẹ̀ takò débẹ̀ jamaa wàláhi wàláhi tọ́ba ti ẹ jẹ́ ní ìsìláàmù yìí ntí ẹ bá ẹ gba nǹkan lọ́dọ̀ ọlọ́run tẹ́ ẹ bẹ́ ẹ fìyà jẹ àwọn tọ̀ lórí ẹ̀ ẹ̀yìn ò ní nísìmí kì í sẹ́pẹ̀ ìsìláàmù ni. jàmáà kí wọ́n lẹ́nu gba mùsùlùmí sí ṣé ẹ̀dá lùrù ni ẹ̀dá ń ṣé ẹ̀dá lùrù ni ẹ̀fọ́ lùpọ̀ èyí tẹ́ ẹ ti gbàgbé ẹ̀ṣẹ̀ sí ọ̀rẹ́lì kìámẹ́ yìí sẹ́yìn nàìjíríà òlu ni ẹ kí wọ́n lórí tẹ̀rù wọn báyìí náà kí ló jẹ́ Dubai jamaa kí ni wọ́n fi ìlú wa ni sẹ́wọ̀n èyí ṣe ní gbogbo October wa ni ẹ̀yìn wò kàfábàlẹ̀ wà kéwu lè e gbà lú yìí o kí lè gbà ọmọ yíbò ti bá ń bẹ lórí oyè lónìí ọmọ Hausa ti bẹ lórí lónìí ọmọ Yorùbá ti bẹ lórí lónìí kí ni wọ́n àrọ́ Nàìjíríà kéwu ni ẹ̀dá kí ni ebi haruna nàìjíríà sẹ kéwù ni tọ́bọ̀ wá jẹ́ pé ní nàìjíríà fẹ́ gbógun ti lónìí ajẹ́pá máa lu ẹ̀yìn ni àwọn èèyàn sámà ní ẹ ti stampu yìí o tààlà wá sẹ̀ báyìí níbo àti borí kú kí ló wà kí ló dàgbà ọmọ ẹ̀dùn ní ìsìn orí ara ẹ̀ ní o ẹ̀ẹ́dọ́ kàtún lè bẹ̀ náà ni ọkà tún lè kọ̀sáfẹ́ túbà ọkà tún lè bẹ̀ náà ni ewu lẹ́yìn ṣe tó ti ìyẹn dún bẹ́ẹ̀ kó tó rọ́ sẹ́mi bókà kú ṣe ń ṣe kí ni ẹ ṣé lórí tó mọ̀ fẹ́ rúlu yín bàbá ní kẹrẹ olóhùn fẹ́ rúlu wa ṣe é mọ̀tẹ́ fún tán a ní kó burú a ní kábí ń béèrè mi tó bá yẹ pé kẹ́yìn ọ̀wá lórí oyè òun ẹ̀sìn ní ẹni wa torí yín náà mo fẹ́ rúlu tẹ́ ẹ bá padà rúùlù wáyé ìní ọ̀fà tára lú èmọ́ sunkún ṣùgbẹ́ yìí ọmọ rẹ́rìn sẹ́ẹ̀sẹ̀ àbẹ́ẹ̀sẹ̀ jẹ́wọ́n sẹ́ bá ń bá wọn dáhùn wọ́n jẹ́ bá wà lókè olè sẹ́ ẹkún nílùú ọmọ sun ṣùgbẹ́ yìí nìkan tẹ́ ń bẹ́ẹ̀ ní ẹmọ rẹ́rìn tó bá lè rí bá ń fún yín sẹ́ gbà láti rúùlù wá bẹ́ẹ̀ ọni sọ́tùkù bẹ́ẹ̀ sọ alókùn ojú ṣùgbọ́n kọ́ má jẹ́ ilẹ̀ wà ń bẹ́ẹ̀ kọjá lò mí ìní ọwà ń ìlú ọ̀padà wà máa rẹ́rìn ṣùgbọ́n tọ̀ ọ́ máa sunkún dojúmọ́ ẹkún náà ni ọ̀fà tí ẹ̀ máa rẹ́rìn ẹkún bọ́bá ti wà ń kọ̀rọ̀ pé ah, bó ní í ṣe wo tí ń sọ mu mọ̀ ah, eh, eh. ẹkún tí ọmọ ó ní téńté ẹgbẹ̀rẹ̀ wọ́n kọ̀kọ́ ṣé ẹjẹ́ mọye pàṣẹjẹjẹ tí ọ̀nà sunkún lóòlù ah. wọ́n ní bí eighty percent. out of hundred. out of what. hundred. out of hundred. ṣé a lè pé one million máa sunkún káwá bí one million sórí hundred gan ká mẹ́rin pàṣẹjẹjẹ kan mọ́ kí o bí ọ̀ká mọ́nú ẹ̀ wọ́n ní ká gbé bá nira ó ní kọ́dà wọn máa sún dẹ́ẹ̀dẹ̀ ẹ̀hún kí ogun àmọ́ àwọn bí ó jò àní ẹjẹ máa rúlù lé ní jẹ̀mọ́ ẹ̀ wá bí ó ń tọ̀ ń pèsè fẹ́ wa nu ṣùgbọ́n àjọ ń sún wájú sí ní ojúmọ́ ni tí wọ́n bá lè nìkan láyà tí wọ́n bá jẹ́ rí tọ́lọ́ ìtàlẹ́bí ọ̀daràn bẹ́ẹ̀ ṣe wo ọlọ́yà dẹ̀bi pé wọ́n sọ̀rọ̀ sí ní kọ́mọ́fíìsì ẹ̀ sí ilẹ̀ èyí tí ẹ̀ lò ń lò lò àdéhùn tí ẹ̀ ṣe ní ètò ni kèso mẹ́rin lò tó bẹ́ẹ̀ jamaa emelu o o n'elekere o emelu e si megbejoba si pe tori ajo wa nue naani e kama so pe alohun madinihun eyube kama nke anu yedi inu nana olawoba bawon ejo ba wasi sole wadi ni oba ni sole jiranadi o bi e si sona ma wadi iná ni ọjọ́ àti àmọ́ náà gbá o nìkan bá dé ọba ní àbúrú ibú ní àfa ṣé àmọ́ pé ní táwọn yóò ni ó ní ò ṣe o àtàwọn àbálọ láàárọ̀ báyà wá ṣe máa ká òkè òǹkà tó wọlé wa bẹ́ẹ̀ lọ́lọ́run o bẹ́ẹ̀ ṣàṣẹ̀ sí àná yóò ṣe ẹ̀yìn náà lọ́ba ń bínú jẹ̀mọ́ra ẹ̀dí àti ẹnu sà. mi ò jẹ̀mọ́ ọ̀tọ̀ ní bá a ṣe ń sáyé ọ̀tọ̀ ní tá múlò àlìkè àmọ́ o bí yàbá tó ń jẹ́ àjò ojúmọ́ báyìí tí èyí tó wá ń ṣe bọ́sẹ̀ pé tí ẹ̀ bàjẹ́ ẹ̀dá kan bí nàìjíríà bá dáa lónìí tí ẹnu ọmọ ọ̀fẹ́ kọ̀ọ̀kan ní wáwá ń bínà wáwá ń bínà ẹ̀ńtà àti lò ní òpàdú sẹ́wọ́n ìwà ìyà láti sámà ni ẹ̀dá bàbá ẹ̀dá kú ẹ bá ń sọ tí bàá fi tí bàá rí yorùbá ń gbé kalẹ̀ ẹ̀dá kan ṣé n tó bá ń sọ. Eh, bẹ́ẹ̀ náà sì ni gbogbo ohun tó ń kálukú ti lò lù níra iná alẹ́ ojú oorun ni ẹn tí ó máa pàwálẹ́kùn gbogbo ìgbà ni pé bóun ní í ṣe tó rí ọ̀nà rẹ bí ìyẹ̀jì lóru kọ́sà máa pariwo yìí bọ́dá àwàkọ̀ máa sọ kó sì máa hàn níwà rẹ̀ máa pa nǹkan kápá máa bẹ́ẹ̀yàn bẹ́ẹ̀ jáde láyé lórí pápá àgbàkọ̀ bá sọ̀tàn á lá. ó sì jẹ́ pé lọ́sọ̀ọ̀sẹ̀ ní rí èèyàn one million lọ múra. ìtí ariwo fi ọjà nù oyè ẹ̀sìn kọ́dà kọ́ máa mú gbogbo òlu lọ́dọ̀ ọ̀tẹ̀ èèyàn nìyẹn. sísẹ́mà ibi rẹ́kọ́dù wà jẹ̀mọ́ sọ́mà ni o níbi pé tí wọn ò bá ti ẹ ti kú oríire wọ́n ni ẹ tó ti mọ̀ pé ọ̀bẹ́ mi sọ̀rọ̀ ẹ pàjọ́ mi máa dìlí ti nọ́mbà rẹ mo lóde ní. ṣé nọ́mbà nìkan ni. ṣé nọ́mbà ni ní màá tún ayọ símù yẹn jáde màá tún kan olódi méjì ṣé ẹ ti kan ju mẹ́ta lẹ́yìn ìgbà náà ni àdó o ní gbọ̀nà bí àhán ọmọ pé ọmọ pé jẹmọ́ ẹ̀wọ́ tí ogun mọ́sáàsì wá dà káàkì agbọ́dọ̀ lọ́run o mo fún kọ́ mọ́sáàsì kan bá dẹ̀ yìí o lára dáadáa ta torí àtàṣeyọrí ni o mọ́sáàsì láwọn èèyàn ti ń sọ wípé kí aláàdé ṣé tàn mú bí alẹ́ ṣe ni kí láàdé ó kà fún ọmọ bí ṣe ń sayé ẹ̀ tọ́ bá jẹ́ tọ́lọ́ àtàríbìgàn la fi ṣe gan àlè ní mọ́sáàsì kọ́ ànábì tí ń sì fẹsẹ̀ náà. ànábì náà tí wọ́n fẹsẹ̀ náà ló ó ní tàn kó tó fi tiẹ̀ ṣe. ẹdúgbọ́n dọ́lọ́ ǹjẹ́ mẹ́sàn-án pé alhamdulilayi nǹkan bútí máa mú lọ rí mọ̀ mọ́sálásí tí wọ́n náà fi ṣe ní ẹ̀ṣẹ̀ wọ́n wu láàrin ìjẹta sóni o. ó yà ní dákọ̀ ọbẹ̀ ẹ̀kú oríire ẹ má da alẹ́ ní. àbúrúsí àkíní báyìí ẹrù bá a sì kú lónìí ìwọ́kọ́ ọ̀pá mi torí tí mo sọ tí ọ̀tí ọlọ́run ní kí mo bẹ̀rẹ̀ kájókò kájókò nínú mùsùlùmí ká má ṣe wá sí níbẹ̀ ó dàbí ẹni wà lókùnkùn tí wọn ò tanná kárẹ́ ní tó ń sọnù lọ ká gbóhùn ló kàbí wà lérè ṣe bẹ́ẹ̀ ló dára kábí wà lérè. kájókòó nílùú mùsùlùmí ká má ṣe wá sí níbẹ̀ kárẹ́ni tó ń sọnù ó dàbí ẹni wà lóòkùnkùn tí wọ́n ò dáná kárẹ́ni tó ń sọnù lọ kásì ìpohùn ló mọ̀ kábí wá lérè ṣe bẹ́ẹ̀ ló dára kábí wá lérè ṣe bẹ́ẹ̀ ló dára. jẹ́ máa mọ̀ á fásitì kò yọrọ̀ ìjọba ń tèmi torí kọ̀sẹ̀ ń fẹ́ wọná ìjọba náà láàfá àti ìṣe wá sí fún ìyásẹ̀lẹsẹ̀ òní ẹ̀yìn kò sí ń tẹ́ jí ní owó tẹ́ jí ẹ asẹ́ yípo kàbà lẹ́ẹ̀méje ìwò ìpè kàn bá mẹ́rẹ̀ òbí kí nìyẹn ẹ̀ tó dàtọ̀ bínú ìṣẹ́sẹ̀lẹsẹ̀ ní àtàbọ̀ wá bí sí pẹ̀lú second time àti gbogbo ẹ̀ǹkà táǹbà kíkọ́ ní ọ̀rọ̀ ìyẹn wà wà láà ẹ̀ tún lè rẹ́yìn lọ jẹ̀mọ́ àkọ̀sẹ́ ń fẹ́ sófò ṣùgbọ́n tí sọ pé kọ́ máa ṣàìdá lọ́pọ̀ ní táwọn ó fi ba ìrẹ́sì ẹ̀ ọ yẹ kó náà mọ̀ nù ọkàn pálá ìdá kéèyàn sọ pé sẹ́yìn abẹ́rẹ́ odò sí ní ipa òru ní ipa abẹ́rẹ́ odò lò ẹ̀rọ ayé ọ̀tún bẹ́yìn kéèyàn pọ̀ sẹ́yìn abẹ́rẹ́ lójú mọ̀rẹ́ tí nígbàtá àfáà mi ti ní ó sì wàhálà àà jọba ẹ̀mẹ́jì àlù ọ̀rọ̀ àjàkóso rẹ gbogbo ọ̀tọ́ máa yàn kí wọ́n máa darí wa jẹ́ ọ̀tọ́ ń bá ní darí ni ọ jẹ́ méjì sún ọ darí àwọn olórí wa ìwọ ni wọ́n máa bá ní darí wọn wá bá ní sípayé ẹ̀mí wọn sí ń tó torí ẹ̀dá wọn gan náà àtàlìkìámà ọjọ́ dáa wọ́n lájọ kan oṣù rẹ̀ fún wa mọ́wájá wa náà lu pàdé rẹ̀ inṣàlá ọ̀rọ̀ tọ́lájọ́ mẹ́jọ á gbé látòrí àdìsí àbí ìrọ̀yọ̀ nígbà tí àlìjẹ̀ nù kan tó dé tọ́wọ́láwòrán àgbàlagbà àbẹ̀wò kùjẹ̀kùjẹ̀ tó sì sí ìhàn dára rẹ̀ tí wọ́n ń jalè bóòlù òṣìṣẹ́ máa fi hàn náà dá lérú àbọ̀mẹ́ àǹsọ́bọ̀ àdèbí àdìsí Ubayy ibn Ka'b bóòlù èṣù ṣe dé láwòrán erin nígbàtí ọ wọnú ilé wọn ọ wọlé ń bí ẹnu wọ́wọ́ tó wà ń bí ẹnu ọ̀nà ẹlẹ́kùn kóò ló ṣe wọ̀ ọ́ bí i ọdún rahman a máa bọ ọdúnwẹ́rì ọdúnwẹ́rì eléwo ló bẹ́sù wẹ́kẹ́ tó sì dá lápá nínú wọn níbo ni ó ti pàdé kí ló fàjà bí i ọdún rahman ibi tá ti ẹ̀sùwájú ní nǹkan fún bàbáyà hàdá wasallallahu wasallam muhammadu wa alayhi wa sallam wasallam tasman kẹsàn wasallam alaikum warahmatullahi wabarakatuh